الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد أبدا لدى الله أدرك الله وأتي يولي عزيز محمد صلى الله عليه وآله وسلم ọ̀rọ̀ tí a ń bá lọ tó ní lórí àwọn nǹkan tó máa ń bá ẹ̀sìn ìṣòro jẹ́ àkọ́kọ́ inú ẹ̀lẹ́gbọ́n àti ṣàlàyé pé ẹ̀bọ oríṣiríṣi ẹ̀bọ kékeré wà ẹ̀bọ ńlá wà àti àlàyé lórí ìyàtọ̀ láàrin ẹ̀bọ kékeré àti ẹ̀bọ ńlá tí máa gbé èèyàn kú nínú ẹ̀sìn ọlọ́run kò forí ju gbogbo wa lórí àwọn ẹ̀yà ẹ̀bọ wọn ara kàtà àṣàlàyé kẹ́yìn lórí ọ̀rọ̀ ẹ̀bọ òun ni wípé ìbáṣepọ̀ alákùnákà alákọ̀tún bẹ́ẹ̀ náà àṣekè àtúbárí wọ̀lú kúkúrú àtúbárí ìbáṣepọ̀ wà láàrin ẹ̀bọ ńlá tí máa sọ̀yà di ọ̀tá ọlọ́run àti ọ̀tá àwọn ìṣúlẹ̀ òkú tó máa ń gbé èèyàn kúrò lójú ọ̀nà Islam ẹ̀bọ ńlá yìí àti ìṣèkèdè sọ́lọ́run ní ńlá ìṣẹ̀bọ̀ sọ́lọ́run ní ńlá àti ìṣekèfèrè sọ́nà ní ńlá gbogbo ọ̀pọ̀lù ṣèkè gbogbo ìṣẹ́bọ sọ́lọ̀ pátá ìṣèkèfèrí sọ́lọ̀ tẹ́nìkan bá ń ṣàdúrà fún ṣéwù ń ṣẹbọ sọ́lọ̀ rí i pé ó ń dojú tí a máa da akọ ọlọ́run nìkan ó ń dojú ẹ̀kọ́ èèyàn ó wá orogún pẹ̀lú ọlọ́run níbi ìdojú ìjọsìn àdúrà kọ́ ọ ọlọ́run nìkan la máa dojú àdúrà kọ tó bá dakọ ṣéwò ìṣẹ́jọ ni ẹbọ ṣíṣe irú ẹbọ ṣíṣe ẹni tó bá ṣẹbọ ó ti ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ ó ti kèfèrí sọ́lọ̀ gbogbo ẹni tó ṣẹbọ pátá ló ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ wọlé ìsàkólò kófin ṣe kò kèé sì ṣe. قلت ليس كل كفر شركا kìí ṣe gbogbo iṣẹ́ kèfèrí sọ́lọ̀ kìí ṣe gbogbo iṣẹ́ kèfèrí sọ́lọ̀ ó lẹ́bọ ṣùgbọ́n gbogbo ẹbọ pátá iṣẹ́ kèfèrí ṣùgbọ́n kìí ṣe gbogbo iṣẹ́ kèfèrí lẹ́bọ lónìí inṣàlá a máa gbéyẹ̀wò kí ni ìtumọ̀ ìṣekèfèrí sọ́lọ̀ ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ nínú èdè kí ni ìtumọ̀ ẹ̀ nínú ẹ̀sìn irú ẹ̀ka wo ló wà fún ìmọ̀ ṣekèfèrí sọ́lọ̀ irú ọ̀nà wo ni ìmọ̀ ṣekèfèrí sọ́lọ̀ pín sí tí bá a ṣe ń sọ wípé ìṣẹ́bọ sẹ́lọ̀ ìṣẹ́bọ sọ́lọ̀ ẹbọ ńlá wà ètò fún kérésì ńlá náà wà iṣẹ́ kèfèrí ńlá náà wà ètò fún kérésì yẹn náà wà kí wàá nìtumọ̀ iṣẹ́ kèfèrí sọ́lọ̀ àti àwọn ẹ̀ka tí ọ̀rọ̀ ètò pín sí nǹkan tí a máa yẹ̀wò nìyẹn nínú ìlà ká tó bọ́ sí ọ̀rọ̀ nífàk ìṣe ìṣọ̀bẹ ìṣèlú àlùkòfò ìṣekẹsẹ̀ yìí sọ́lọ̀ tàbí ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ ńlá fẹ́ sọ lónìí nílà àlùkòfò fi lóga ti àtọ́gùtìyàtù àlùkòfò fi lóga àtọ́gùtìyàtù wọ́pẹ́tù. Kófò nínú èdè ó ní bó kamalẹ̀ ní ìbá bó kamalẹ̀ ó ti ṣe kókó nínú èdè wọ́sítàtà àti ààbò ipò kamalẹ̀ àti ààbò kókó nìyẹn nínú èdè kí n tún máa kókó nínú èdè àti sàtúnṣe wọ́sítàtà àti bo ààbò nǹkan àti bí bo mọ́lẹ̀ tí ẹ̀ bá bo mọ́lẹ̀ kófò nìyẹn káfara nìyẹn tó bo nǹkan mọ́lẹ̀ lọ́pọ̀ọ̀bù nìyẹn ó bo nìyẹn ó bo nǹkan yẹn ààrì. والكفر شرعا ضد الإيمان ṣùgbọ́n nínú ẹ̀sìn àdàpé sí àdàpé nìyẹn àdàkejì ìgbàgbọ́ òní ìṣe àìgbàgbọ́ tuntun wa ti ń sọ pé iman kófòrò ní ìdàkejì ẹ̀ nìkan sọ pé ọkùnrin ìdàkejì ọkùnrin ní kíni obìnrin ìdàkejì iman oníkíni oníkófò ìdàkejì iman oníkófò àfààní fa ìlànà kófò nítorí pé ṣẹ́ẹ̀rí ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ ń fa innal kufra adamul iman òun ni pé ẹnìyẹn ò nígbàgbọ́ tí ò bá ti nígbàgbọ́ ó ṣe kèfèrí nìyẹn tí ò bá nígbàgbọ́ nínú ọlọ́ adamul kufri adamul imani billahi wa rusulihi sawa'an kana ma'ahu taqdibun. أم لم يكن معه تسليم ìtumọ̀ ìṣekèfèrí sọ́lá ò ní pé kéèyàn má gbọ́ lọ́ngọ́ téèyàn bá ti gbọ́ lọ́ngọ́ tí ò gba àwọn òjíṣẹ́ ọlọ́ngọ́ bóyá ẹni yẹn ń sọ pé irọ́ ni wọ́n pa ọ́ bí òjíṣẹ́ yẹn ń parọ́ àbọ̀wò tẹ̀ gbà pé òjíṣẹ́ ni tó sọ pé òṣìṣẹ́ lòun yẹn irọ́ ni bóyá yẹn kú o àbí pípe òṣìṣẹ́ ní irọ́ o fún tí èèyàn ò bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ti ṣe kèfèrí sọ́lọ́run ti ṣe àìgbàgbọ́ sọ́lọ́run téèyàn ò bá gba ànábì sallallahu alaihi wa sallam gbọ́ àbí kankan nínú àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú ẹ̀ káfara ó ti ṣe àìgbàgbọ́ sọ́lọ́run yẹn bóyá ó sọ pé irọ́ ni wọ́n ń pa ọ́ bóyá ó sọ pé iṣẹ́ tí wọ́n láwọn wá jẹ́ ọ́ irọ́ ni bóyá ó ń pa wọ́n ní irọ́ ni àbí kò pa wọ́n ní irọ́ tí ò bá ti gbàgbọ́ ó ti ṣe kófòrò nìyẹn ó ti ṣe àìgbàgbọ́ sọ́lọ́ nìyẹn gbogbo ẹni tó bá ti ṣe àìgbàgbọ́ sóòjì kan náà àwọn òjíṣẹ́ ti àìgbàgbọ́ sọ́lọ́ nìyẹn gbogbo ẹni tó bá ṣe àìgbàgbọ́ sí kankan nínú àwọn tírà olúwọba dẹ́dà tó sọ̀kalẹ̀ ó ti ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ so ìtumọ̀ pé èèyàn ṣe àìgbàgbọ́ kókò òní wípé kò gbà ọlọ́run ọba dẹ́dà gbọ́ kò gbà òjíṣẹ́ gbọ́ kò gbà àwọn tírà olúwọba dẹ́dà gbọ́ kò gbọ́jọ́ pé nìkan kò gbà kankan gbọ́ nínú àwọn kankan tó jẹ́ ìpìlẹ̀ imáàlì àti gbogbo àwọn kan ní ìta àmọ́ àkàfọ́ àpá gbọ́dọ̀ gbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tí ẹ̀ bá ti kété kún tí ò gba àwọn nǹkan ìgbọ́ bóyá sọ pé rọ́ ni o ẹlòmíì lè sọ pé òun ò sọ pé Kùránì yẹn rọ́ ni o òun ò sọ pé rọ́ ni ṣùgbọ́n òun ò gbàgbọ́ kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀ kò ṣe àìgbàgbọ́ sí Ọlọ́run tàbí àwọn òjíṣẹ́ tàbí tíra ẹ̀ tó sọ̀kalẹ̀ tàbí nínú ijó gbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkàkà nínú ẹ̀ tí yẹn bá ti ṣe àìgbàgbọ́ nínú ẹ̀ ó ti ṣe àìgbàgbọ́ nínú gbogbo yòókù náà nìyẹn èrò nǹkan báyìí á sọ pé kíkẹ́ sí ikú kò gbà á gbọ́ báyìí mojarradu shakin waraibin aw i'rabin aw hasadin aw kibrin. أو اتباع أو اتباع لبعض الأهواء الضالة عن اتباع الرسالة tó bá ṣe wípé èèyàn ṣe àìgbàgbọ́ nínú àwọn kata àkálẹ̀ nínú ọlọ́run nínú àwọn òjíṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ó sọ pé irọ́ ni o àbí kò sọ pé irọ́ ni o tó bá ṣàtijẹ́ pé mùjárọ́dù ṣàkè ó kàn ń ro ṣe iyèméjì sóòótọ́ ni táǹpì lánàbí lánàbí ṣèjìṣẹ́ ọlọ́run ṣá ṣàk ìjìṣẹ́ ọlọ́run ó tún rọ̀bọ̀ ìṣèjìṣẹ́ ọlọ́run ṣá ìṣèjìṣẹ́ ọlọ́run ṣá ó ń ṣe ròyìnròyìn nípa ọlọ́run tàbí ó ń ṣe ròyìnròyìn. nípa òjíṣẹ́ tàbó ṣe ròyìn ròyìn ọkàn rẹ̀ ò balẹ̀ kò múlẹ̀ wípé kínní òdodo ni mo ti gbàgbọ́ bó ṣe ń lọ wájú ló ń gbẹ̀yìn sọlọ ń wàṣà sànẹ́bí sọlọ ó bẹ̀rẹ̀ sí í ṣe ròyìn bó ṣe ń ṣe ròyìnròyìn náà ni ó ń lọ tó ń pọ̀ lórí ọ̀rọ̀ yẹn àwé àwọn èrò àbókẹ́sí ikún kí wọ́n sọ pé à olúwọba dẹ́dà ló mọ̀ dá sọ́mọ́ àtìlẹ̀ onìkan náà sì ní ìjọsìn tọ́sí kó wá kété ikún àrùn àlà ẹ má mọ̀ pé ní sí irú ẹ̀ṣẹ̀ rẹ̀ láyé ànábì alayhi salatu wa nígbà tí ànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í pèpè tí wọn kí gbogbo ara wọn kàti gbà pé olódodo ayé ìsọlá tó ó wá dúró lórí òkè kékeré kan ó wá pe gbogbo ìdílé ẹ̀ka lọ ẹ wá gbọ́ mi wọn sáré wá ah, Muhammad ló máa ń pè wáyé ayé ìsọlá nígbà tí wọn dé ó ní tí n bá sọ fún yín pé àwọn ikọ̀ ọmọ ogun kan fẹ́ wá kó yín lógun fẹ́ wá jà lógun ń bọ̀ látọ̀nà bíi kílẹ̀sọ̀ wọ́n ní àgbọ̀ngbọ̀ ah, ìwọ tó o parọ́ yìí alẹ́ ìsọ̀lá tí bá sọ pé wọ́n ń bọ̀ láti bí wọ́n fẹ́ wá kó ẹlógún kílẹ̀sọ̀ wọ́n ní àgbọ̀ngbọ̀ ah, Muhammad pé ìparọ́ sọ ìtumọ̀ afẹ́ sọ fún yín ni pé olúwa dẹ́dà yín ẹ̀yọ́ kan tó so ó ní kí n sọ fún yín pé kẹ́ ẹ mọ́ fún kankan àpò ẹ̀gbọ́n ìjọsìn fún kankan mọ́ pátá òun Abu Lahab ṣe é mọ̀ pé kan nínú àwọn ọmọ ìyá bàbá ọmọ bàbá ni fún bàbá ànábì sọlọ́lá àbáyé tabayà lọ́dọ̀ ẹni sìn á ní ọkùnrin mẹ́fà àbí méje ní Sheibatu Hamd bàbá bàbá ànábì lòdì mẹ́fà ni àbí méje mẹ́fà ara wọn ní abúláhàbù rẹ̀ òun wá sọ fún anabi sallallahu alayhi wa habban laka ya muhammad amma da'awtana li ghayri hadha egbe kó máa bá ẹ wọ ó lè pè wá fún kàmí ìyàtọ̀ sílẹ̀ ṣé nǹkan tó wá ń pè wá sílẹ̀ ẹ̀rọ ọ̀dùn ẹ̀rọ ọ̀dùn ó kété tí wọ́n gbẹ́rù ṣé nǹkan tó ń pè wá sílẹ̀ àmì ìwà tí wọ́n sọ fún sí àwọn ọlọ́ọ̀bà ó fẹ́ nǹkan báyìí ànábì sọlọ́lá àgbà ẹni bí ẹ̀tẹ̀ má máa báyàn sọ nonsense kí lẹ́mí ganan àbí nǹkan ṣe ganan ni níjọ́ tẹ bá tún pa ẹ̀rọ irú ẹ̀ pọ̀ láàrin àwọn èèyàn àléébù èyí tó jẹ́ kó náà gbègbè láti sánmọ̀ keje yẹn ìjọba dẹ́dà ṣẹ́bi lé nígbà tó sọ fánàbí sọlọ́lá àgbà àlẹ́ ìwà àlẹ́ sọlá sábà làkàyà mọ́ ọlọ́run bá sọ pé a kìí ṣe muhammad àbá ti yáda ọwọ́ ti ẹ méjèèjì ègbé kó máa bá ọ wọ́tá tún gba ẹgbẹ́ sí i kí ló dé tó fi sọ ọ́n tó sọ ọjọ́ náà owó àti ọmọ bí táwọn lówó dé táwọn lọ́rọ̀ dé táwọn bímọ dé yìí kí láburú tó lè ṣẹlẹ̀ táwọn ọlọ́wọ́ aṣẹ́bi lé ọmọ náà àti owó náà máa bìnà ànàhùn máa lòwò wọ́n máa kàtà gbogbo ọ̀rọ̀ tó ní pátá kò ní ìrànlọ́wọ́ kò ní kọjú láti wọ́nà o. so nǹkan tí a fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé kíkọ ọ̀rọ̀ ọlọ́run kípe tí kún sí ọ̀rọ̀ ọlọ́run ṣíṣe kèfèrí sọ́lọ́run tàbí ṣíṣe àìgbàgbọ́ sọ́lọ́run tàbí sí ànábì tàbí kankan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tàbí tírà ọlọ́run àti gbogbo àwọn kan tá a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú tó bá ti ṣẹlẹ̀ ẹni yẹn ti ṣe àìgbàgbọ́ nìyẹn o bóyá kó sínú pé ẹni yẹn ń sọ pé òun ò gba àwọn ọ̀rọ̀ yẹn gbọ́ pé irọ́ ni àbí kò kó ìmọ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn ní irọ́ bóyá kò kó sínú tí èèyàn bá ti kú sí ọ̀rọ̀ yìí tó lóun ò gbà tó tó kọ ẹ̀yìn sí tó jẹ́ ẹ̀yìn kọ́ tàbí ó ń ṣe ròyìnròyìn pẹ̀lú gbígba àwọn nǹkan ìgbọ́ tàbó ti ẹ̀jẹ̀ yìí kọ́ ni àbóṣe kìí dá nǹkan yẹn ó ṣe lè jẹ́ pé ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́run wa bí àwọn kìrìó àti àwọn yahudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kébìrì àwọn ìtìbáyìí. ببعض الأهواء الصادة عن اتباع الرسالة tàbí ó ṣe mọ́tòmọ́tò mọ́tẹ̀lé ntànàbí mu wa lọ́lọ́lá ó ṣe mọ́tòmọ́tò ní ní tẹ̀lé òun ò ní tẹ̀lé òun ò ní gbàgbọ́ àbí kó jẹ́ pé ìfẹ́ ẹnúkan ló fẹ́ tẹ̀lé ó ti pa yẹn tì lọ́rọ́ bá tì sẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan yìí èyíkéyìí tí ìbá jẹ nínú ẹ̀ àwọn nǹkan tí máa sọ̀yà di kèfèrí ọ̀tá ọlọ́run ọlọ́run kó yà wáyà ṣe kèfèrí sí o wọ́n ní wà ìǹkánà lùkàzíhù àzọ̀mà kúfà òótọ́ ni ó lè ṣeé ṣe kó ṣe wípé ẹni tó ń sọ wípé òun ò gbà irọ́ lẹ̀ ń pa wọ́n bá sọ fún wípé ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run ló mọ̀ràn wa sọ pé irọ́ ni mukazib nìyẹn ẹni tí ó sọ pé irọ́ ni ọ̀rọ̀ ọlọ́run àti pé ọlọ́run ìjọ kan ṣoṣo ẹ̀ àti pé òun ìjọ ti tọ́ sí irọ́ ni irọ́ lẹ́pa àti pé kinní kan nínú Quran irọ́ ni òun ò gbà takzib nìyẹn so mukazibu àzọmọ kúfra ìjẹ́kẹ̀fẹ̀rí tiẹ̀ kúrú já ìmú jùlọ o ó burú ju gbogbo àwọn èyí tá à ń sọ yẹn lọ ẹni tí ó gbẹrù gan rí ṣé ìwé mọ bàbá mi sọ ọ̀tọ̀ ẹni tó sọ pé ìrọ̀lẹ́ pa ọ̀tọ̀ ẹni tó sọ pé kò sọ pé ìrọ̀lẹ́ pa kò sì pé tí ikú òun náà gbọ́ wá ṣùgbọ́n ìgbàgbọ́ yẹn ò rí ilẹ̀ lọ́kàn ó lọ wájú lọ ẹ̀yìn kèfèrí náà ni ara ìṣe kèfèrí sọ́lọ̀ ọ̀tọ̀ lẹ́nu tó sọ pé kíní irọ́ ni ara ìṣe àìgbàgbọ́ sí ọ̀rọ̀ lọ́wọ́ òun ló sì burú jù lọ nínú gbogbo àwọn ẹ̀ka ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ tàbí ẹni yẹn bí wọ́n ṣe ń bá a sọ ló ń fọwọ́ jẹjẹ anímọ̀bà ń sọ ọlọ́sọ̀rọ̀ ọlú ẹ̀ nípa àwọn kọ́ọ̀mù mùsùlùmí àwọn èèyàn anábì nù ọ́ ó ní kullama da'awtuhum litaghfira lahum ja'alu. أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا وأصروا بالصادق إصراره واستكبروا استكبارا كلما دعوتهم لتغفر لهم ọlọ́ọ̀ba àwọn èèyàn yìí tó rán mi sí gbogbo àsìkò tí n bá ti ń pè wọ́n wípé ẹ wá ọdún ọba dẹ́dẹ́ òkúrí nìyí jáàlú àkọ́bí ahùn fi àdáni wọ́n máa fi ọwọ́ wọn sí etí wọn ẹ̀gbọ́ ara ẹ̀rọ ni ìṣẹ́rí kúrò níbi ìrántí ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn kínní ti kọ́mọ̀ láàrin àwa mùsùlùmí nìsín àìfẹ́ máa gbọ́ wà látara ìkórìíra pé kí lẹ fẹ́ máa sọ fún wa nìsín ẹ̀rọ ni kódà ara ẹ̀ka ìṣèkèfèrí sọ́lọ́ọ̀nù. Nuh alayhi salam ní jáàlú afọlẹ àwọn tí a bá yìí wọ́n máa fi àwọn ìka wọn sí etí wọn ọsán ṣàwùfí àbá wọ́n máa fi àwọn sọ wọn wọ́n máa dà á borí ọsán kọrù sí pa wọ́n máa ṣe mọtòmọtò ńlá tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹwà ọsọrù wọ́n máa bẹ́ẹ̀ lẹ́ni tí ò fẹ́ gba ọ̀rọ̀ yẹn. wọn yẹn ìrọ́d tó burú ni tẹ̀síìb náà wà nù ẹ̀ ọlọ́run kó láwà kúrò ní mo fẹ́ gbọ́ rẹ̀ ẹni pé àwọn ọ̀rọ̀ yìí yàtọ̀ sí ìmọ̀ ọ̀rọ̀ ìwà ogun pẹ̀lú ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ ìmọ̀ ẹjọ́ fi fún nǹkan ní ìyàtọ̀ sọ́kà àfẹ́ gbọ́ tọ́lọ́run yìí tẹ́tírì mo fẹ́ gbọ́ èmi inú àìfẹ́ gbọ́ yìí wọ́n ń pe ọ̀rọ̀ yẹn nírọ́ tẹ̀síìb nìyẹn ìmí nínú àìfẹ́ gbọ́ yìí wọ́n ṣe ẹ̀rọ wọ́n yẹ ẹ̀yìn padà padà ẹ má máa bá wọn sọ̀rọ̀ rẹ̀ yìí afáfá yìí jẹ́jẹ́ gbé máa tilẹ̀ gbégbégbégbégbé ìfẹ́ gbọ́ rẹ̀ tàbí rẹ́ẹ̀pì ọkàn rẹ̀ ò dúró ṣinṣin lórí àwọn nǹkan ìgbàgbọ́ ó ń lọ ń bọ̀ nílé lórí. Quran yìí sọ́lọ́ ló sọ̀ṣà tọ́lọ́run ló sọ kúrá ìdálẹ̀ fún wa ṣá ṣé Jibril wá bá nàbí ṣá ó ń lọ ń bọ̀ lé lórí ara abala kófò mi lọ pé yàwá yàrá tó ẹlòmíì mú kazib ní ìgbé ọ̀rọ̀ ọlọ́run tàbí kankan nínú abala ìgbàgbọ́ nírọ́ ẹlòmíì ẹ̀rọ ọ̀dùnmí tiẹ̀ kò fẹ́ gbọ́. ẹlòmíì ó ń gbọ́ ọ ṣùgbọ́n problem tiẹ̀ ni wípé òun ṣe ṣótọ́ ni àbí kìí ṣótọ́ ẹlòmíì mọ́tòmọ́tò pé ṣáwa náà lẹ́mọ̀ bá sọrú ọ̀rọ̀ yẹn takabura irú àwọn ọ̀rọ̀ jakujaku lè ń sọ ìkẹ́sílẹ̀ máa ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá kó jọ kó là wá àfáàní wà ń kánà lùmọ̀kàzíbù àzọ̀mà kófra kódà bó ṣe pé ẹni tó ń pe àwọn ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ ó burú ju gbogbo àwọn tá à ń sọ lọ yìí wà kàzálíkà lìjàfídù bẹ́ẹ̀ ni ẹni tó ń sọ pé òun tiẹ̀ òun ò ó sì ń taako wàlùmọ̀kàzíbù hasadan máa ṣe kọ́ni sí kìrọ́sùlì. gbogbo àwọn ẹ̀ka tí à ń kà fún wa yìí abala tí ìṣe kèfèrí tó fi máa ń wá ni ètò burú jùlọ nu gbogbo ẹ oníkéyìn ò pè ọ̀rọ̀ Ọlọ́run bá ní rọ tàbí ẹni tó ń takò ìtakò yẹn a máa kó ìpè nírọ sínú o à ń ẹ̀ lẹ́yọkọ̀ kan tàbí ẹni tó pè nírọ látara wípé kí é dá ti jẹ́ pé àwọn lárúbáwá yẹn kí ló ní tí kìí ṣe ara wọn láàrin àwọn bani israẹli tẹ̀lé pé anabi sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kì í ta àwọn lárúbáwá mi náà wà bẹ́ẹ̀ o. kí ni ìran hajjaj yusuf abubakar banu sakif àwọn náà wà lára àwọn ẹni tí wọ́n ń retí pé bóyá láàrin ara wọn ọlọ́run bó gbé anabi dìde. àwọn nìkan ni nínú kọ́ríyàtẹ́ ní azim banu sakif wọ́n rò wípé àárín àwọn ìtọ́lọ́wọ́n bó ti gbé àyàlè ìdílé kan tó gbé èdè láàrin àwọn so èmi inú wọn máa ṣe pé a kò gbé jíde láàrin ìran wa àní gbàgbọ́ mukazibu hasada nìyẹn ẹn tó pe ọ̀rọ̀ yẹn látara ló ń ti pé ọ̀rọ̀ ànábì nírọ́ sallallahu alaihi wa tó tiẹ̀ mọ̀ wípé òdodo ni pé anabi anabi ni o alaihi salatu o pé ni o ṣùgbọ́n látara kìí tó sọ pé irọ́ ni o ní yọkíìnì wípé anabi ànábì olùwọ́madẹ́dà máa ṣe kọ́ni pé ní ní àmọ̀dájú pé ẹni ìyá lọ́run ló wá wọn látara kìíta oko rẹ̀ irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ o bọ̀t kìí ṣe lábara kófò kìíta kò síbi tí ìgbé èèyàn dé àti pé kìíta máa sọ yẹn ní kèfèrí nítorí kìíta ló ṣe sọ pé òun ò gba ọ̀rọ̀ ànábì kìíta ló gbé lédi má gba Qur'an gbọ́ kò síbi tí kìíta hasad jealousy tí ò lè gbé yàn ní ló gbé àwọn kan dénú kófò ó ṣe jẹ́ pé ìran tiwọn ni ọlọ́run ti rán ẹ̀wà bí ṣe pé ìran tiwa àwọn bàmí ń sàkíf àwọn kan nínú wọn ni bẹ́ẹ̀ náà ni àwọn yahudi wọn ní sí ànábì sallallahu ìyẹn lọ́lọ́run béèrè ahum yaqsimuna rahmata rabbi táwọn ni wọ́n pè orí ọlọ́run táwọn ni wọ́n sọ ntọ́lọ́run bó ṣe ni àti ibi tí ó sọ orí rẹ̀ sí ni níta fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ pé kí ló ń jẹ́ kófò àti báwo lọ ṣe máa ń wá àti rí oríṣiríṣi ẹ̀ àwọn ọmọ ọmọ lẹ́lọ lẹ́yọ kọ̀ọ̀kan ìzìlá. alukófòrò náà ẹ̀ka méjì wà ní kófòrò ṣíṣe àìgbàgbọ́ sí ọlọ́run ẹ̀ka méjì ló pín sí. àkọ́kọ́ kófòrò àkọ́kọ́ yóò kiri lómìnira lómìnira ó ní kófòrò tó tóbi jùlọ eléyìí yóò kéré ju mí ìlànà ìlànà a máa sọ̀rọ̀ ní kẹfẹ́rí tí ó gbé yàn kúrò lójú ọ̀nà ìsìlámù yóò sọ di ẹlẹ́bọ yóò sọ di kàmí yóò kúrò lójú ọ̀nà ìsìlámù èyí jẹ́ mùsùlùmí mọ́ eléyìí ló burú jù lọ nínú ṣíṣe àìgbàgbọ́ sọ́lọ̀ àìgbàgbọ́ ni tó gbé yàn kúrò lójú ọ̀nà yóò sọ ẹni ẹni ọ̀tá ọlọ́run àti ọ̀tá àwọn kìfìrì gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ mọ́ láti júwe àlàyé ẹ̀. tó bá kú bẹ́ẹ̀ láì túbá gbére ní ògbénu sàrí inú náà àpọ̀bẹ inṣàlá. tó ẹ̀ka àkọ́kọ́ nínú ẹ̀ka ṣíṣe àìgbàgbọ́ sọ́lọ̀ tó ní àìgbàgbọ́ ńlá jùlọ ṣẹ̀pẹ́ ẹbọ náà ní ẹbọ ńlá àti ẹbọ kékeré ṣíṣe àìgbàgbọ́ náà ní ṣíṣe àìgbàgbọ́ ńlá àti àìgbàgbọ́ kékeré. àìgbàgbọ́ ńlá yìí àwọn afáà sọ pé ó pín sí máa máa ṣíṣe àìgbàgbọ́ sọ́lọ́ ń pín sí méjì nílá àti ètò kéré nílá yìí nínú nílá yìí kò tún wá pẹ̀ka sọ́nà márùn títí ó wá nìkan àkọ́kọ́ nù ẹ̀ kó fòrò tọ̀kìrì ẹ̀bọ ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ látara pípe ọ̀rọ̀ ọlọ́run ní irọ́ látara pípe nǹkan ní irọ́. tí wọ́n bá sọ pé ọlọ́run sọ báyìí sí irọ́ ni ọlọ́run ànábì wa yóò sọ pé irọ́ ni. àwọn èèyàn wà tó sọ bẹ́ẹ̀ o táwọn èèyàn sì máa pé ní ọ̀sọ̀ yẹn. irú àwọn ọ̀pọ̀lá ṣẹ̀ṣẹ̀ wọ́n gbà pé ìtàjẹ̀lẹ̀ irọ́ ni wọ́n kàn parọ́ tán ìjẹ ni wọ́n rò pé ẹ̀sìn nǹkan ìparọ́ gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn òótọ́ ni pé àwọn èèyàn fẹ́ lè ṣe nǹkan ìtọ̀ ìtàn àwọn èèyàn jẹ́ gbáǹkan lọ́wọ́ wọn ṣùgbọ́n ẹ̀sìn kì í ṣe torítorí ìyẹn wọ́n pe ẹ̀sìn nírọ́ kéèyàn pe ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nírọ́ kéèyàn pe ìjọ́ gbélé nírọ́ kéèyàn pe kádàrà nírọ́. àti gbogbo àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ kí ẹ pè nírọ́ àbí kankan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run kí ẹ pè nírọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìṣe sọ́lọ́run ní ńlá ni ọ̀rọ̀ àìgbàgbọ́ ńlá ni kí ni wàá gbé àmà bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n máa ń. أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه وني أليس في جهنم مثوى للكافر الله ني ومن أظلم ممن افترى على الله كذبا ta ló ṣàbòsí ju ẹni tí ó parọ́ ọmọlọ́wọ́ bá lọ ó ń dá àdàpà irọ́ mọ́lọ́n alábòsí jùlọ lẹ́ni tó parọ́ tó wá ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lọ. ẹni tó parọ́ tó wá lọ pé ẹni tó ń pa irọ́ yìí ọ̀rọ̀ lọ. irú ẹ̀ pọ̀ kódà lọ́dọ̀ àwọn tá a sọ pé a pa àná àti ìdí wọn ṣàpèjúwe tó pọ̀ láti gbàgbà àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n lè sọ pé ọlọ́run sọ̀rọ̀ pdp nínú quran amóhùn bàbá àdúgbò wọ́n ní lọ́lọ́run sọ̀rọ̀ apc nínú quran iftira'u ala Allahi al-kadhib ọlọ́run ní inna alladhina yaftaruna ala Allahi al-kadhib la yuflihun gbogbo ẹnikẹ́ni tó máa ń parú rọ́bà ẹ̀ kò ní ṣoríire láéláé wọ́n lọ́wọ́ wà ní kò ní ṣoríire bàtà òǹkọ̀lì ọlọ́run ní mo ṣe ọkù láyé ìdí ẹ̀ ibi tó ń dé bọ̀ sí nàìjà nàmà ọlọ́run níta ló ṣàbòsí tí ó rú àwọn èèyàn báyìí tí wọ́n parọ́ tí wọ́n wàá sọ pé ọ̀rọ̀ ọlọ́run èèyàn wà nkàrà lásán yorùbá máa sọ pé ọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run sọ ní kùránì ara ìfìrọ̀ yà ìfìrọ̀ wà lọ́wọ́ ìkẹ́lẹ̀ ìmọ̀ parọ́ ti àfi ti rọ́ yẹn sọ́dọ̀ ọlọ́run àbá àti ìgbọ́rọ̀ ẹ̀ àǹkárá sọ pé àǹkárá yìí ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ kúránì bàbá àdéhùn wa òun ṣe tìláwà kúránì lónìí ọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ yìí òun rí inú ẹ̀ tí wàá máa sọ̀rọ̀ lọ ọlọ́run ní wa man azlamu mimman iftara ala Allahi kadiba ta ló ṣe àbòsí jùlọ tó tó ẹni tó ṣe wípé ó parọ́ kan ó ti àdápa irọ́ kan wá fìdí lọ́dọ̀ lọ. àwọn kàzíbàbà bẹ ṣáàkì làmà já a. àbí ńgbà tí òdodo dé bá ó sọ pé ẹran tẹ́lẹ̀ ìpa àwọn èèyàn méjì àkọ́kọ́ ni ta ni ẹni tó parọ́ tó fìdí sọ́dọ̀ lọ alábòsí burú jùlọ ni ẹnì kejì ọ̀rọ̀ ọlọ́run tó wájú òdodo ìgbà wa bá ó pé irọ́ ni. èyí tí kìí sọ̀rọ̀ ọlọ́run ó fi tì sọ́dọ̀ ọlọ́run èyí tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìgbà tí òdodo ọ̀rọ̀ ọlọ́run jọ́dọ̀ ẹ̀ onírọ̀lẹ́ òun gágá ó ti parọ́ ọ̀rọ̀ kan sọpọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ irú ẹ̀ pọ̀ dáadáa ti kọ́ kúrò òkú náà kò mọ kùránì ìjọba ṣòfin náà ni bóòlù ṣe wá dúró tó lọ ní ọjà kan sọ pé léèdì ní àǹkárá kan fi àǹkárá pé ìyàwó rẹ ní bọ̀ ọ̀rọ̀ àǹkárá àǹkárá náà ló wá lọ ọjà o wọ́n wá fún nílé ó wá pọ̀ pé àǹkárá tó bá ti àwọn tí àwọn èèyàn ń tẹ̀lé pé àáfàá ni wọ́n tí wọ́n ń ṣe fún àwọn wọ́n ń pe léèdì ní àǹkárá fún àwọn wọ́n ń pe àǹkárá ní léèdì fún àwọn wọ́n ń pe àdìrẹ ní léèdì fún àwọn ìyàtọ̀ wá sí bẹ́ẹ̀ tí wọ́n parọ́ ọ̀pọ̀lọ́ ló sọ láti olóòkà kankan tẹ́kẹ́ mùsùlùmí kì í di aláìmọ̀ ká gbọ́dọ̀ wá bí táàtì máa ká nǹkan táàtì máa ké nǹkan ká má bàa sọ ọ́ nù. wọ́n bá parọ́ fún ẹ̀yìn ó mọ̀ wọ́n gbà tó ní òun mọ̀ bí ó ṣe mọ̀ pé irọ́ ni nǹkan kọ́. ọlọ́ni wọn mọ̀ ní abúlámù mi mọ̀ sọ̀rọ̀ àlọ́lọ́ ìkẹ́lù láàyè àwọn kàgbẹ́bà bíi ṣọ́kìlà máa gbà tí òdòdó wa lè bá sọ pé irọ́ ni ṣùgbọ́n irọ́ kan irọ́ gangan ó ti pè é lódodo méjèèjì abala kúfùrù abala ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ ọlọ́ni alẹ́ ìsàfi jahannama masuwa lil kafiri kí tètè sẹ́nu náà jahannama ni inú jahannama ni ibùgbé àwọn kèfèrí ni ṣé kìí ṣe pé inú náà já nàmà ni gbogbo àwọn kèfèrí ó padà gbé gbére ni kí ni túmọ̀ ẹ̀ ìyẹn ni wípé àwọn tí wọ́n ń parọ́ tí wọ́n fìdí sí ọ̀dọ̀ ọlọ́run tàbí tí òdodo ọ̀rọ̀ ọlọ́run bó bá wọn tí wọ́n sọ pé àwọn òògbà kèfèrí ni wọ́n ṣé àyà yìí wá ṣé àyà yìí clear sí wa man azlamu mimman iftara ala Allahi kadhiba ta ló burú jùlọ nínú àbòsí nínú ẹ̀pẹ̀ ní ta ló burú ju ẹni tó parọ́ ọ̀rọ̀ lọ tó wá fi tì sọ́dọ̀ ọlọ́run ta ló burú ju irú èèyàn báyìí lọ nínú àbòsí tàbí ẹni tí ọ̀rọ̀ ọlọ́run gangan òdodo ọ̀rọ̀ rẹ̀ dé bá tó àpò nírọ́ ta ló burú jù lọ nínú àbòsí alábòsí jù lọ nírú àwọn ìbàdàn. ọlọ́ni alẹ́ ìsàfi ìjà aláma màkúwálì káàfin ṣé kìí ṣe inú nájà ńlámà ni ibùgbé tó tọ́ sí gbogbo ẹni tó ṣe kèfèrí ni ibùgbé ẹ̀tọ́ gbogbo ẹni tó ṣe kèfèrí ṣé kìí ṣe pé inú nájà ńlámà ni yẹn ni pé inú náà jáǹdàmà ní ibùgbé wọn àwọn tó ṣe kèfèrí sọ́lọ̀ bí àwọn wo bí àwọn ẹni tó parọ́ tí wọ́n fi irọ́ yẹn ti sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló sọ ọ́ tàbí tí òdodo ọ̀rọ̀ ọlọ́run dé wá bá wọn tí wọ́n wá kọ̀ pé àwọn ògbà irọ́ ni. sọlọ́run bá sọ̀rọ̀ nípa mùkàzìdì àwọn tó ń pe ọ̀rọ̀ ọlọ́run bá ní irọ́ ìyẹn ní abala àkọ́kọ́ ní abala nínú ẹ̀ka tí ìṣèkèfèrí sọ́lọ̀ tó pè sí ẹ̀rí ọlọ́run sọ pé mọ́tòwá lè kà ibùdó fún àwọn kèfèrí àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ àìgbàgbọ́ sọ́lọ̀ wọn bá ń júwe níbí ni àìgbàgbọ́ ìparọ́ júwe irọ́ yẹn mọ́lọ̀ tàbí ìpa ọ̀rọ̀ ọlọ́run bá gangan tó dòdòdò ní irọ́ sọ̀rọ̀ ìkẹyà sọ̀rọ̀ tí àyà rẹ̀ tù gàdá ọlọ́run ní alẹ́ ìsọ̀tì ilẹ̀ tí jahannama màmàkùwà lil kafirin ṣé kìí ṣe pé inú jahannama ní kèfèrí ó ti lo gbogbo àsìkò ẹ̀ lọ́rùn ibùgbé kèfèrí ó máa gbé láéláé onínú náà jahannama màmàkùwà lil kafirin àìsè nínú àyà ọlọ́run bá pe àwọn èèyàn méjì ní kèfèrí àwọn olùkọ́kọ́ pè ń kéfì àwọn tí wọ́n pa irọ́ ọ̀rọ̀ kan tí wọ́n kọ́kọ́ lọ́run ló sọ àti àwọn òkú àwọn tí ọ̀rọ̀ ọlọ́run bó lè bá òdodo ọ̀rọ̀ ọlọ́run bá nínú Qur'an ọ̀rọ̀ ọlọ́run nínú súnà nàbì fún àní irọ́ ni alẹ́ ìsàfihàn ìjà hàdà màmá wà lè kà irú ẹni tó ṣe irú nǹkan báyìí kìfìrì ni so nítorí náà ẹ̀ka àkọ́kọ́ ta kọ́kọ́ mẹ́nubà ní nítorí ṣe pẹ̀lú ìmọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run bá ní irọ́ tàbí ìmọ̀ pa irọ́ kùtì sí ọ̀dọ̀ ọlọ́run àwọn afáà máa ń pe abala ìṣèkèsè yìí wọ́n máa ń pè ní kókò tàbí kí ni wọ́n máa ń pè ó kókò tàbí ìṣèkèsè rí látara ìpè ọ̀rọ̀ ọlọ́run bá ìṣèkèsè rí látara pípe ọ̀rọ̀ ọlọ́run bá ní irọ́. القسم الثاني كفر الإباء والاستكبار مع التصديق كفر كفر الإباء والاستكبار مع التصديق اللهم صل على النبي ẹlòmíì ó gbà pé ọlọ́run lọ́lọ́run tó tó tí ìjọsìn tọ́ sí ọlọ́run nìkan ni ìjọsìn tọ́ sí ìjọsìn tọ́ sí kankan ní àfọlọ́ ṣùgbọ́n yasitakibiru mọ̀tòmọ̀tò àti àlùbá àti ìdẹ́yìn kọ̀ọ̀kan yóò wà jẹ́ kó kọ̀ ọ̀rọ̀ pé ọlọ́run ọba ọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ pátá òdodo ni Quran òdodo ni anabi sọlọ́lá òdodo ṣùgbọ́n òun ọ̀gbà irú òun kọ́ ni máa mùsùlùmí irú òun kẹ́kọ̀ọ́ wa mùsùlùmí ti gbọ́ dáadáa pé kí ni Islam fẹ́ ṣe fóun náà ìgbéraga ni ó gbé lé kíkọ ọ̀rọ̀ ọlọ́run. kò sì ṣe àìgbàgbọ́ sọ́lọ́run látara ìgbéraga irú ẹ̀ ló ṣe ṣàìtọ́n ṣàìtọ́n mọ̀ pé ọlọ́run ló dáhùn ṣàìtọ́n mọ̀ pé ọlọ́run ló pèsè fóun ló pè búburú ọlọ́run ló ní ó pa o ẹ̀mí òun ọlọ́run ló ọwọ́ ọlọ́run bá ló wà ọlọ́run lè fún un lẹ́mìí gbogbo ó lè pa òun nígbà tó wù ó lè gbé òun ó lè fìyà jẹ òun ó lè ju ohun sí náà ó lè ṣe tó ń pẹ̀ lọ. ṣùgbọ́n ìgbéraga kí ni ojúkọ̀nà wo ni ṣẹ̀tàn ti ṣe ìgbéraga kí ni ìtumọ̀ ìgbéraga àwa Yorùbá ẹ̀sùn kí ni ìgbéraga lọ́dọ̀ wà lẹ́yìn tí yóò dọ̀bálẹ̀ tó ṣe sọ́ọ̀lì tí ìbá ti dọ̀bálẹ̀ lọ́dọ̀ Yorùbá kí ló dé tí dọ̀bálẹ̀ sí i gbéraga nìyẹn lọ́dọ̀ yorùbá àbí sọmalẹ nìkan ní gbéraga kí ló dé àwọn tó bá rí yàn kò ní dọ̀bálẹ̀ kí ṣe yẹn ní gbéraga nínú islam ìgbéraga òní karahiyatul haq kéèyàn kórìíra òdodo àti bàmtúnà ìmọ̀ àfojú rẹ̀ wẹ̀ sí wà wọ̀nyí èmi sí ẹ gbéraga ni àbí òsínú èdè yorùbá sẹ́yìn tó bá sọ fún yàn pé èmi tiẹ̀ kí ló ń sọ fún yàn yẹn obìnrin ló mọ ń sábà sọ̀rọ̀ ẹ́ ìmọ̀ àfojú kẹ́ńbẹ́lú àwọn ìmọ̀ àfojú kéré àwọn tó dáa kí wa ibo wa ni ṣàìtàn ti ṣe ṣé fojú kéré ọlọ́run fojú kéré ọlọ́run Ádámù ló fojú kéré ọlọ́run ní usjudu li Adam ìfọ̀sájàdù ìlà ìlú gbogbo yín ẹ ṣe sùjádà fún Adam ni mo pa ní láti wá ní usjudu liman khalaqta tina èmi kí n wá ṣe kí n wá ṣe sùjádà fẹ́ tó dá ní láti ní ìyẹ̀kẹ́ èmi kẹ̀. níbo mi ò ní ana khairun minhu èmi dáa ju tó ní kí n sùjádà fún ìlọ́ọ̀. èṣù sọ fọlọ́n kó ń ádámà lọ. ọlọ́run kó là wá nínú mọ́tòmọ́tò ìwọ dájú ádámà lọ. ṣóun ni ó sọ fọlọ́n ni èṣù ni ó sọ fọlọ́n ọlọ́run bò mọ̀ tẹ́lẹ̀ òun ni ó wà sọ fún un tẹ́sí nínú. olóṣè jẹ́ pé ó kéré nígbà tí ẹnìkan ó ṣe motomoto àfi kó jẹ́ pé ẹni tó ṣe motomoto ẹni tá ṣe motomoto dá sí dáa jùlọ. ó ní ana khairun minhu khalaqtani min nari wa khalaqtahu min tin iná ló ti dá òun ṣẹ̀tọ́ òun fi ń ra ó fi ń gbéraga gbé iná lọ́lọ́ọ̀bá ti dá òun ara ìpẹ́ lọ́lọ́ọ̀bá ti dá ádámà sí ìtumọ̀ ẹni pé iná dàbí ẹ̀pẹ̀ lọ ìpìlẹ̀ tó ó dàbí ìpìlẹ̀ tiẹ̀ lọ ìpìlẹ̀ tiẹ̀ yẹ̀pẹ̀ ìpìlẹ̀ tó iná nínú àwọn afáàgbà sheikh islam sani ibn al-qayyim wọn kò tíra lórí pé ta ló sọ fún ṣẹ̀tàn wípé iná dàbí ẹ̀pẹ̀ lọ ta ló sọ fún bẹ́ẹ̀ wọ́n wá lọ mú àwọn ẹ̀rí bíi mẹ́wàá sí fifteen wá mẹ́ẹ̀ẹ́dógún láti lè jẹ́ ká mọ̀ pé yẹ̀pẹ̀ dáa ju náà lọ yẹ̀pẹ̀ tẹ̀ wá dáa ju náà lọ sọ́tọ̀ nǹkan àǹfààní àǹfààní oríṣiríṣi ojúbọ̀nà tí yẹ̀pẹ̀ fi dáa ju iná lọ alimami ṣèǹkìtì náà mú wa nínú àtúwọ̀ ọ̀gbà àwọn ojúbọ̀nà tí yẹ̀pẹ̀ fi dáa ju iná lọ ìmọ̀ sọ pé òun dáa jùlọ ẹni òjò gbà ọ̀rọ̀ lọ. sẹ́lẹ̀mí bóyá àfa tó ń ṣe wá wọ́n rí sẹ́ni tí ò lówó wọ́n rí sẹ́ni tí ò lọ́lá wọ́n rí sẹ́ni tí ò ní ọ̀nà kò ní lé kò láṣọ tó fáìn kò jẹ́ fìlà kò ní mọ́tò ó kọ́ta lọ náà torí ìyẹn lọ́gà lágbájá ni ó máa wá sọ fún àwa wípé tẹ́tí wọ́n sọ bẹ́ẹ̀ náà fánàbí nù wọ́n. وني قال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين أضف نوح عليه السلام ما نراك إلا بشرا مثلنا هو نوح شو أجنك من يا تطبيع يذيرو تيوالو جنيه wà má ka tábàkà a ah, kì í kó jẹ́ pé ẹnìkankan tẹ̀lé ẹ ilá ọ̀rọ̀ bílù àyàfi àwọn tó yẹ̀yẹ́ jù láàrin wa àwọn ẹni yẹ̀yẹ́ láàrin wa ló ń tẹ̀lé ẹ náà báàdì àwọn ẹni tí ò rí ta tó jẹ́ pé ọpọlọ wà lára wọn kí lẹ fi jù wá òkúrọ yín lọ́zọ́ ní kò ń kàlù níta ọ̀gá ni pé òkúrọ kí ló ń ṣe wọ́n ìgbéraga sí àwọn adáàjù wọn lọ bí baba ńlá àwọn èṣù baba ńlá àwọn nù ìṣe àìgbàgbọ́ sọ́lọ̀ ìgbéraga àìmọye irú àwọn ìṣesí lọ́dọ̀ àwọn alákọ̀wé sí ọ̀rọ̀ ọlọ́run bá àtànábì yá níta kàwé dé yìí. alọ London alọ Brazil alọ ìyẹn ní oníjẹ tí ń gba ọ̀rọ̀ lọ ìyàwó àtàwọn kìnnì lájọ àmọ́ àwọn kèfèrí Mẹ́kà náà ti o tí àwọn àtàwọn bìlá lájọ dúdú àwọn àjọ tó ń ẹ ni nǹkan tí Muhammad sọ lọ síbi bẹ́ẹ̀ tó ń mọ̀ pé ṣẹ̀tàn mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀bọ̀ òdòdó ṣùgbọ́n ilé gbà kàkà kíkíní kan ọ̀ṣẹ̀ kíní kan kàkà kíkí yóò wà kọ ọ̀rọ̀ lọ. ìyẹn ni àwọn afáàgbẹ́ ní kófòrò ìbá ìwàlẹ̀ sípà máa sọ sí òótọ́ ni kó mọ̀ pé òdòdó ní kíní ó pa ìpè òdòdó ó múlẹ̀ lọ́kàn ìpè òdòdó wọn kò gbàgbọ́. náà ṣe rú ẹ̀ o firawo òun náà ṣe kúfùrù lè ṣe pa ó ṣe sí musa aleyhisala ta ni ó tẹ̀lé wọ̀nyí ara tí mo kórìíra firawo sí jù nìyẹn ó bú ànábì musa lè bu ara kí sọ fún ó ní alẹ́ ìsàlẹ̀ mórùkú misra. وهذه الأنهار تجري من تحتي kémi kọ́ mo ní gbogbo ọlá Israẹl ìdáhùn lọ sọ bẹ́ẹ̀ sọ̀tà mo ló ní gbogbo gbogbo ọlá wàhálì ní àti àwọn rúmọdù yìí tẹ́jìrì mi dàtí òun náà ló kí páìpù bọ̀ ọ́ pé kó mọ sùn kọjá ó wá gbé àga ilé lórí ẹbẹ ìgbà bẹ́ẹ̀ mi ló ti ń sùn afala ẹ̀rí náà ni fala tó ṣírò ẹ̀rí ni ẹ̀rọ ni báyìí kí ló sọ lẹ́yìn ìgbà náà am ana khairu min hadha alladhi huwa mahil wa la yakadu bi ṣé ni mo wá dáa jù lọ ni àti eléyìí musa ló sọ yìí ó nà ká sí musa rẹ̀ ní harvard lẹ́bi tàbí eléyìí tó ṣe wípé mahim ni kò lẹ́nu ọ̀rọ̀ kò yẹpẹrẹ ń títì wàláyà káàdì rí kódà ọ̀rọ̀ ẹni ò gán sẹ́pà ànábì musa máa ká lòlò aléyìí sọ̀lá mo mo hate ground lórí ọ̀rọ̀ yìí ó lè sọ fún musa pé ìwọ ìwọ ọmọ nobody yìí wọláyà káàdì ibi tọrọ fẹ́ẹ̀ má dà lẹ́nu èyí tẹsán pé musa ti bẹ lọ́hùn kó tó lọ bá firaun rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdata min lisani yafqahu qawli jẹ́ kó máa gbọ́ ọ̀rọ̀ mi yé tí n bá ti ń sọ ó wá fi yẹn bú musa alayhi salam tẹ ìwọ tó ń tọrọ ọ̀dàn lẹ́nu ẹ̀ kufru listikbar am ana khairun sẹ́mi mo wá dáa jù ní abẹ́lé màhíì náà máa yóò níran yìí àwọn tó ṣe gbogbo ìran wọn lẹ́rú wa yìí àwọn tó ṣe pé àwa la àwa wọ́n gọ́tà ẹ máa ń bá pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tí àwọn onímọ̀tòmọ̀tò wọn sọ sí ọlọ́nkó làwọn irú ẹ̀ náà wà lọ tọmọ kékeré kan bá dìde ládùúgbò tó ń sọ pé tó ń kárí àdúgbò lẹ́nu bisimilayi rahman ọmọ tani tí ọmọ bàbá akíní ọmọ bàbá ọmọ ó bẹ̀rẹ̀ sí bu àwọn òbúwó bu bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ́ mo wà ní gbàǹ tó sọ yẹn látara gbogbogbò ìṣẹ̀rọ ìṣèkèfè ní sọ́lọ̀ ó fúró lè ṣe pa. wọ́n mọ̀ sí ọlọ́run ló ní ọ̀rọ̀ yẹn ìyẹn ni Musa sọ fún Firaun qala laqad alimta ma anzala ha'ula'i illa rabbus samawati wal ardi sọ yẹn. Musa sọ fún Firaun làkọ́ọ̀dì àlè ẹ̀wọ̀n tọ̀kídà dájúdájú ọ̀fẹ́ràn olùwà máa ń zara àhùlà gbogbo tí mo mú wá gbogbo àmì àmì màmí tí mo mú wá yẹn ó mọ bí ẹnìkan kò sọ̀kalẹ̀ àfọlọ́ ó mọ ó ó mọ ọ̀fẹ́ràn ó mọ ó ó mọ pé wọ́n kọ́ ó ó mọ pé agbára rẹ̀ kọ́ ó ó kàn ṣe mọ́tómọ́tó ni o àti fìràwọ̀ àti ṣẹ̀tàn kí ni ẹ̀yin wọn gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe bí ìsìláhùn tó ń ṣe bí ìṣẹ̀tàn irú ẹ̀yìn wọn náà ló náà ni irú ẹ̀yìn tí wọ́n ní ló náà ni ibi irú bí tí ọ̀rọ̀ wọn kágbó sí òun ní tiẹ̀ náà kàn àyàfi tó bá tún bá lókun àyàfi tó bá tún bá lókun tọ́lọ̀ ń bá tún bẹ́ẹ̀. nítorí náà kófùrù ìbá ìwà lè ṣe fà kófùrù àkọ́kọ́ ni kí ni o kófùrù tàbí ìfẹ́ ìbèrè tọ́nà lábára kí ni ìfi ọ̀rọ̀ ọlọ́run ní ọ. ẹlẹ́ẹ̀kejì kúkúrú ní ìgbà ìwọlé ti fà. ìgbóyè àti ìṣe mọ̀tòmọ̀tò ṣíṣe kẹfẹ́rí tọ́nà látara kí ni gúngún rí àti ṣíṣe mọ̀tòmọ̀tò. ẹ jẹ́ kí n dá dúró bí ìlú ní méjì márùn-ún là ń lọ ní abala ṣíṣe kẹfìrí sọlọ ìyá máa ń ṣe kẹfìrí sọlọ nípa pé kó sọ pé ọ̀rọ̀ Ọlọ́run rọ tàbí kó parọ́ fún kó fìdí sọdọ rẹ ìkejì ìyá máa ń ṣe kẹfìrí látara ṣíṣe mọtòmọtò sọ̀rọ̀ Ọlọ́run ìyàfa ìtẹsọ yẹn gbàgbọ́ ṣe eré ilé àyígbà ilé àyígbà ìtẹ́wá fẹ́ ṣe ní kẹ́ tí ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ rí tó sọ̀rọ̀ kàtó ní ah, ọlọ́run sọ báyìí ọjọ́ òun ò ní gbé tí mo sọ. tó sì sọ fún òun nígbà yẹn látara mọ́tòmọ́tò ni ọlọ́run rẹ̀ látara nǹkan náà. ẹnìkan sọ òun fẹ́ ṣe òun wàá ṣe wàlímà ó lóun ò gbà. wọn ò ní wá bẹ wọn à bẹ́ẹ̀ lọ́nà. Ìgbà tí wọ́n fáwọn kan ṣe áfíríkà yóò gbógun tì wọ́n. Ìgbà tó ń ṣe bẹ́ẹ̀ sọmọ wọ́n ṣe introduction ọmọ ti lóyún kò sì mọ̀ ó sì ń fa àwọn kan ṣe yẹ̀yẹ́ bí wọ́n ṣe áàpù. <laughs> lẹ́yìn nìka ọkọ ọmọ tún lọ sọ fún bàbá ìyàwó gbogbo wa kọ́ ni ọkùnrin ṣe máa ń súnmọ́ ìyàwó rẹ̀ níwà ọmọ ti lóyún gbà náà <laughs> ṣé kìí ṣe ẹ̀yẹ́ nù ṣé ẹgbọ́n mi ẹnìkan tó máa ń takò pé kéèyàn ṣe kéèyàn sọ yìí tó kéèyàn wá ṣe ó máa ń takò gan nígbà tó fọmọ tiẹ̀ lọ́kọ introduction ni wọ́n ṣe ẹ ṣáà introduction ó sì sọ ọjọ́ náà pé introduction rẹ̀ ṣe kìí ṣe ápù o ẹ lẹ́tọ́ àti sùmọ́ra yín o ó di jọ́ nìka o níjà tó wá ṣe nìka láàárọ̀ ọjọ́ kejì ọkọ wa dé wá bá pé à bàbá ìyàwó mi wá kọ́ mi bí màá ṣe súnmọ́ ìyàwó mi níwà ìyàwó yẹn ti lórí oṣù mẹ́ta kírímínà. <laughs> kí ẹ gbọ́ mi yé <laughs> ọmọ wa bímọ láàrin oṣù márùn-ún àbọ̀. ìgbẹ̀yìn gbogbo mọ́tòmọ́tò sí ọ̀rọ̀ ọlọ́run tó dáa gbogbo mọ́tòmọ́tò sí ọ̀rọ̀ ọlọ́run tó ọlọ́run sọ báyìí má ṣe mọ́tòmọ́tò sí o tí ẹ bá ṣe mọ́tòmọ́tò sí ẹ̀yìn rẹ̀ wọ́n ẹ̀ sábà dáa ẹ̀yin ibo tó mo kó sí ọ̀rọ̀ náà kìdá wàlá kìdá inú nǹkan yẹn gangan ni ó ti yẹyẹ inú nǹkan yẹn gan tó sọ yẹn gan ni inú ẹ̀ gangan ni ó yẹyẹ rẹ ti wá inú tó sọ yẹn gan ó sun gbẹdẹgbẹdẹ irú àwọn ayé àkàfọwọ́ pa inú wọn wá bẹ̀rẹ̀ àbí kí ni kò yẹ ká ṣe náà kò yẹ ká wọn kí wọn bí ẹ gbẹlẹ bẹ́ẹ̀ ọkọ oríire a kì í ṣe mọ́tòmọ́tò mọ́tòmọ́tò a máa gbé èèyàn sínú kíni yóò tìyàn débi tí ò bá múra yóò kẹtí ikú sọ̀rọ̀ ọlọ́run yóò ṣe kẹfẹ́rì sọ́lọ̀ ẹ̀ka àkọ́kọ́ nínú ṣíṣe kẹfẹ́rì sọ́lọ̀ oníkófò tàbí ṣíṣe kẹfẹ́rì sọ́lọ̀ látara pípe ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní irọ́ tàbí píparọ́ wọ́n wà kìkì sọ́dọ̀ ọlọ́run irọ́ kan náà pa wọ́n sọ́kọ́ ọlọ́run ló sọ àpẹẹrẹ tá a mú wá kí gbogbo wọn tó dé àwọn àfa àwọn olóṣèlú wọ́n sọ̀rọ̀ pdp wa oyin ni gbogbo ọrọ yìí yìí gan nínú lọ mú ó kọ kódà ó kàn ó kàn áyà arábì kan ní òbí dáná anabi lọ sọlọ lọ sọlọ lọ lọ sọ pdp apc lọ àwọn náà sì pé àbí pé tí kejì bá pè sábà gbowó débi bó ṣe ọ̀rọ̀ tiwọn ló le jù ọ̀rọ̀ mùnàfìkì ló le jù ọ̀rọ̀ imán ọ̀rọ̀ ṣe ẹ̀kọ́ ó rọrùn torí pé ọ̀rọ̀ yẹn straight ọ̀rọ̀ mùnàfìkì ti straight ojú wọn sì máa ń pọ̀ àwọn tó lójú kan là ń sọ yìí ojú ẹlẹ́bọ ẹ̀yọkan ojú ru ẹ tó ṣe kúfù tó ṣe kẹfẹ́rí sọ́lọ̀ àti ṣàlàyé ìyàtọ̀ láàrin ẹ̀yọkan ojú mùmí ní ẹ̀yọkan gbójú mùnàfìkì méjì ni olójú méjì ni mùnáfíkì ojú kan wà níwájú ojú kan wà ní pàpọ̀ ẹ̀ ọlọ́run kó yà wá ya gbogbo àwọn aburú yìí pẹ̀lú ògùn ọlọ́run a máa ka àwọn yòókù lọ díẹ̀ díẹ̀ díẹ̀ bá a ṣe máa ń ṣe òní ní ìjọ Wednesday inshallah lọ́la pẹ̀lú ògùn ọlọ́run a tún ṣe ìrántí lórí ọ̀rọ̀ àwọn nǹkan tó máa ń gbé ẹ̀kọ́ nínú ẹ̀ àkọ́kọ́ ni ìpèrè ọlọ́run gbé ọ̀rọ̀ ọlọ́run àti àti píparọ́ kí ẹ sọ̀kọ́ lọ́rùn ló sọ kófòrò tàzíìmù ọmọ ìkejì ní kófòrò lè ti pa ẹbọ ìṣekèfèrí sọ́lọ́run látara mọ́tòmọ́tò àti ìgbéraga ọlọ́run pé yàwá yà wọn abúlé ìṣàlá mẹ́lẹ́dú ẹni bí ìlẹ́nu bíbèrè àdì méjì bá wà á gbìyànjú láti ti ìdáhùn yàtọ̀ kí ìrànlẹ́ṣà bíbèrè wa aleykum salam. orí ẹni làbá bọ làbá fi òsàálẹ̀ orí ẹ náà bọ kánì náà ọlọ́run bò lè jẹ́ orí rẹ ọlọ́run bá yàtọ̀ sí orí wa. ọlọ́run bá kì í ṣe orí wa o kò ní nǹkan kan pẹ̀lú ara wa ọlọ́run bá owó ọba inú mi ọlọ́run bá yàtọ̀ sí ó tiẹ̀ lọ́tọ̀ ni ọlọ́run kìí ṣe orí so èmi ní orí tèmi lọ́dọ̀ yorùbá gbogbo èèyàn ló lórí tiẹ̀ orí mélòó nìyẹn tó bá ti so ara àwọn ọ̀rọ̀ ẹbọ nígbà tá à ń sọ ọ̀rọ̀ ẹbọ a ní inna shirka yakunu bilqalbi walqawli wàmádà wàlámàlì bìlìjàwárì ẹbọ a máa jẹ́ pẹ̀lú ọkàn ẹbọ ọkàn wà ẹbọ àdì ọkàn wà ẹbọ ọ̀rọ̀ sísọ wà ẹni tó bá gbarú ilé ìgbọ́ nìsín. ẹbọ nínú àdìsọ́kàn yẹn àdìsọ́kàn kíni àdìsọ́kàn pé orí ló dá o orí kọ́ ló dá ẹ o olúwọba dẹ́dà Rabbul Alamin Allahu ló dá ọ kì í ṣe orí tí nǹkan tí ò lẹ́nìkan lọ́rùn bá ṣẹlẹ̀ sí òní orí mi máa ń gbàbọ̀dọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹbọ ni tó tó bá ṣe kó ní ìsọ́kàn ó ní àdìsọ́kàn ẹbọ nìyẹn. so ẹbọ a máa wá nínú àdìsọ́kàn ẹbọ a máa wá nínú gbólóhùn ẹnu bẹ́ẹ̀ ni èèyàn máa fi eríkèéríkè ara ṣe ẹbọ amẹ́nubà àwọn eléyìí dáadáa kó sọ̀rọ̀ ẹ̀ ti clear ọ̀rọ̀ ẹbọ ni tí wàá ṣe pé ẹni yẹn kàn sọ lẹ́nu ni tí wàá ṣe pé àdìsọ́kàn ni ó sí نعم là gbogbo síbẹ̀ ẹni téèyàn máa fi sọkúsọ ló máa ń sọ níbi wá wọ́n pọ̀ o wọ́n pọ̀ gan o ìsọkúsọ ọ̀rọ̀ burúkú ni wọ́n máa sọ èèyàn lè sọ pé ọlọ́run ní jẹ́ kí n jókòó tì ẹ fojú kéré rẹ ẹ kàn fi sí ààyè ẹ ni ààyè rúurú rẹ ní wípé kéèyàn ò má jókòó tì Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní láti sú ẹ má ó ní fa iná mùjálà sátàhó mùmàrídọ̀tún lẹ́kùlù torí pé ìmọ̀ ajókòó tí wọ́n kó àrùn bá yín lọ́kàn tẹ́lá jókòó tí wọ́n àrùn lèyìn ó bá dìde tó bẹ́ẹ̀ àrùn ó bá ìgbàgbọ́ èèyàn ara ìgbàgbọ́ ẹni yẹn ò ní yá yóò sì bá ara rẹ̀ kílódé ó lọ jókòó ti àwọn abirùn tí ẹ bá ń jókòó ti abirùn wá àti àrùn náà ni ó mọ̀ ṣe fún yàn kí èyí ó wà mọ́ ẹ̀dùn sọ́kàn àrùn tó àrùn yẹn ó mú òun náà tó nǹkan téèyàn máa ń sá fún téèyàn máa ń bẹ lọ́rùn fún ni èèyàn sì máa ń sọ fún àwọn èèyàn pé ẹ má jókòó ti àwọn àpá àbúrúkú gbogbo ẹni tó bá ti jó ní jálàbí pátá tẹ ẹ bá ti mọ̀ tó bá gbé wà sí ẹ má jókòó gbogbo ẹtẹ bá mọ̀ pátá kó máa ń ṣe wá kó máa ń ṣe jálàbí bá ti gbégbá wá sí àìmọ́jọ kò tí àrùn yẹn náà ni ó máa ń dé báyìí sọ̀rọ̀ abirùn ló ní jálàbí tí wọ́n bá ti gbégbá wá sí àìmọ́jọ kò tẹ bá jókòó wọn àrùn tó mú wọn yóò ràn ìyẹn ní Ibn Abbas àbí Ànábì radiyallahu anhuma ló sọ fún wa Abdullahi Abul Abbas al-Qurashi ó ní mujalasatahum inna mujalasatahum mùmàrídọ̀tún lèlùkulù ìmọ̀ àjókòó tí wọ́n á máa kó àrùn bá ọ tàbí ànábì ló sọ ọ alẹ́ ìsọ̀làtò àwọn àyà bẹ́ẹ̀ náà wà ní Qur'an àwọn àhàdìtò ànábì sallallahu alaihi wa sallam pọ̀ kí wá sọ pé jókòó tì í nìkan mọ́gbọ̀ wá àti rẹ̀ lórí Facebook gbogbo ẹ̀ńtẹ́ bá ti mọ̀ kó ní sọkúsọ ni ẹ mọ́gbọ̀ wá àti ẹ lórí ẹ má sọ pé ẹ fẹ́ gbọ́ wò ẹ tẹ̀ fẹ́ gbọ́ tó ń sọ náà ìkan nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ tó bá lẹ̀ mọ́ ọlọ́kàn kọ́ ìwọ náà sọ nìyẹn o ọ̀rọ̀ àánú a máa lẹ̀ mọ́ èèyàn lọ́kàn yóò kàn lọ dúró síbi kan lọ́kàn yẹn yóò ah, ni ọ̀rọ̀ yìí ó ní mà ìwọ náà ọlọ́run má máa tẹ́tí gbọ́ àwọn abirùn tí wọ́n ń ṣe wá àti tí wọ́n ń pè ní àfa tí ìbá ti ṣoní súnà má jókòó tì o má gbọ́ ọ̀rọ̀ rẹ o má gbọ́ wá sí rẹ o má play whatsapp rẹ o má gbọ́ lórí facebook o kí wọn náà má bàa di abirùn gbogbo wa pátá ni wá àsìta máa ń gbọ́ máa ń lapa lára wa láì ní í láì ní ṣédé ìnàpẹ́ ẹnu ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀. gbogbo àgbà tá a ti ń sọ̀rọ̀ ẹbọ yìí tá a bá ń yẹ ọkàn wa wò yóò ní bí ọkàn wa ṣe rí látìgbà tá a ti ń ṣẹ̀rọ ẹbọ yìí yóò ní bá a ṣe ń rò lọ́kàn wa ṣe rí gbà ah, ó mọ̀ yẹ ká máa mójútó àwọn kan yìí lóòótọ́ yóò níbi tá a ti ń ṣọ́ra gbogbo wa yìí láti lọ máa yẹ yàrá wò pé ṣáà ní nǹkan kan bí àwọn ìyàwó wa àwọn ọmọ wa tí àkíní ó burú bí bá a ṣe rò lọ o ṣùgbọ́n tẹ́ ẹ bá ń gbọ́ wá sí abirù oníwà ẹ̀rín kàkàkà lẹ́mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀rín tẹ́ máa tàkìtì ẹ̀wọ̀n ni àógún lágbájá ni a dákọ̀ ẹni kankan láti ọ̀tá àti ṣe wá sí àti ṣe wá sí àti ṣe gbogbo bí <laughs> lágbájá kan ni gbére ní máa yẹn ìrìkìlá ṣàlàyé fún kó yé àwọn èèyàn kó o tún kàkà kàkà tún tún ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ọlọ́run kó jọ kó fi yé wájú bá a ṣe ṣàlàyé lọ ọlọ́run kó foríjì wa o ọlọ́run kó foríjì wa o ọlọ́run kó foríjì wa o اللهم حبيب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مسافرا إلا رددته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا يسرتها وقضيتها يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم اقسم لنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متينا بأسمائنا وأوصالنا وقوتنا ما بقيتنا واجعلها الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت عبدك وأتوب إليك Thank you.